نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على وجه ونظر أطر الكيك ثم سوى النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé anabi abẹ́rún ọba yóò fi ìkẹ́ àti àánú rẹ̀ kó fi kárí gbogbo wọn. gbogbo akíra kọlọkọlọ wa salaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. tírà fatahil majid ṣáríṣi kìtàbí tawhid tí a ń bá kíkà rẹ̀ lọ ibi tí a kà lónìí ó jẹ́ báàbù mi báàbù tuntun ni wọn ní báàbù man tabarraqa man tabarraqa bi shajaratin aw shajarin wa nahwihima náà. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب من ترمق شهوته أو حجر ونامهما وقول وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى عن عدو رضي وقول قوله وقول الله تعالى قوله باب قوله باب من تبرك بشنطة أو حجر أو ناويهما كبقعة وقبر ونحو ذلك أي فهو مشرك قوله وقول الله تعالى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى الآيات وقالت وقالت اللات للثقيف والعزى لقريش وبني كنانة ومناة لبني هلال وقالت هشام كانت الهذيل وخزاعة فأما اللات فقرأ الجمهور في تخفيف وقرأ وقرأت عباس وابن الزبير ومجاهد وسليم وعمر صالح ما بتشكيل بتشخيص فعلى الأولى قال الأعمش سموا لا من الله والعزى من العزيز قال ابن قال ابن جرير رحمه الله تعالى وقالوا قد اشتقوا اسمها من اسم الله تعالى فقالوا اللات مؤنثة منه تعالى منه تعالى الله عن قولهم علوا كبيرا وهذا العزى من العزيز

wọ́n gbé síra yìí kalẹ̀ láti fi pe àkíyèsí àwọn ènìyàn nípa àwọn nǹkan ẹbọ táwọn èèyàn fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ní àwùjọ wọn nígbà yẹn tí èèyàn bá wá ní àgbọ́yé nípa súnà nàbì sallallahu alaihi wasallam tí èèyàn sì ń gbé ní àwùjọ tí àwa náà wà yìí èèyàn rí i pé gbogbo tí bàbá yìí kó sínú síra náà ni ó wà ní àwùjọ wa ní àwọn ẹ̀bọ tí a bá ń kà tí a bá ń bá lọ àwa náà a máa fi ojú rí bẹ́ẹ̀ a sì máa fi làákà ìtọ́ pé a irú àwọn nǹkan wọ̀nyí bí ń ṣẹlẹ̀ láwùjọ wa bí kò ṣẹlẹ̀ wa náà láàmú rí sheikh ní báàbùn ojú ọ̀nà ọ̀rọ̀ nípa man tabarraqa bi shajaratin ẹni tó bá ń wá àlùbáríkà lára igi ìṣàjàrọ́tì lára igi igi kan áwọ̀ ṣàjàrin àbí òkúta kan wọ́n na àwọn ìhìnmá àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá dá tó ṣe pé àlùbáríkà ni ìyọ́mọ ló ń wá lára àwọn nǹkan wọ̀nyí sheikh wa mú aya quran wa òun náà ni aya quran tó ní afara'aytumul Lata wal Uzza wa Manata thalithatal ukhra ọlọ́run bá ń sọ pé ẹ̀rí Lata wal Uzza àti Uzza wa Manata thalithatal ukhra Manat òun ni ẹlẹ́ẹ̀kẹta nǹkan tí àwọn kìfìrí jọ̀hún síwájú kí anábì sallallahu alaihi wasallam kó tó dé òun náà ni wọ́n máa ń pè ní olúwa wọn òun ni wọ́n máa ń sìn tábàlọ́ léwu bíi sáríṣì nísàlẹ̀ ṣéèkì wa ní báàbù man tabarraqa bi shajaratin aw shajarin wa nahwihima. ọ̀rọ̀ nípa ẹni tí ó sọ pé òun wá àlùbáríkà látara igi àbí látara àpáta kan àbókúta wọ̀nàṣúwì ìmọ̀ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàbókè àátìn gẹ́gẹ́ bí ààyè kan sheikh muhammad ibn abdul wahhab rahimahullah àwọn sọ pé wọ̀nàṣúwì ìmọ̀ àbí tó jọ méjèèjì sheikh ali sheikh. tóun jẹ́ àrọ́mọdọ́mọ fún bàbá yìí òun lòun wá ń ṣàlàyé pé kàbúkẹ́ àádín gẹ́gẹ́ bí kí ọmọ lòlẹ́ wà lùbáríkà láàyè kan Wakaburin, kọ́bùrín kí ọmọ lòlẹ́ wà àlùbáríkà níbi sàárè kan ayé àwọn náṣìwì dáàlì ṣé òun náà tó wá ní àbí tó tún jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pé gbogbo tí bá ń ṣe ń rí ní àwùjọ ń kálukú tó ṣe pé ẹ̀ ń lọ bẹ̀ láti pé à ń lọ lè ń wá oore à ń lọ lè ń wá àlùbáríkà torí tá a bá ń sọ pé àlùbáríkà ẹlòmíì lè ní àsálùbáríkà nìkan ni wọ́n ń wí ní ti ń jẹ́ àlùbáríkà nínú èdè lárúbáwá bìmánà ziyada tó lè kọ́ yìí wọ́n nà máa máa kù kí nǹkan máa pọ̀ sí kí nǹkan máa lékún sí i náà pè ní àlùbáríkà tó bá wá ṣe pé nínú ẹ̀sìn bá ní tó bá ní albarka bí máa na yẹni yẹni yẹni dawamul khayri alhilai orí tọ́lọ̀ wọn máa ń ṣe fún yàn kéèyàn fẹ́ kíkiní òun kọ́ bẹ̀rẹ̀ kọ́ máa wá lọ kọ́ máa lọ kọ́ máa tàn máa òun ní ń jẹ́ albarka tó bá wá ní àtàbárúkù tàbárúkù ni bàbá wí yẹn ni pé tọ́làbùl khair al-ilahi ìwá orí ọlọ́run kó ṣẹlẹ̀ wọ̀sìmọ́rì ìwà dàwámi kọ́mọ wa lọ bẹ́ẹ̀ kọ́mọ tán òun ni ń jẹ́ àlùbáríkà kọ́mọ ìpè gbogbo tí èèyàn bá ti ń wá pé mo fẹ́ kí n róore níbẹ̀ ni mo fẹ́ ara oore náà ni ọmọ. ara ore òun náà lásìkí ara ore òun làlàáfíà ara oore nìfọ̀kànbalẹ̀ ara ore nìṣẹ́gun ọ̀tá tó bá ti ń ike yìí ń wá yìí ń wá yìí ń wóore yìí ń wá kí n borí yìí ń wá kápá wa ní gbogbo ẹni tí bá wá ń wá gẹ́gẹ́ bí ààyè kan wà kọ́bùrín àbí sàárè kan lọ́ba ń wà lọ wọn náà ṣe àbí ń tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyìn wà lọ́dọ̀ èèyàn kan àyìn wà lùbáríkà lọ́dọ̀ èèyàn ìyẹn lọ lè ń jẹ́ àlùbáríkà lágbájá ṣéèkì ni ayi fa uwa mushrikun ẹni ń ṣẹbọ ẹni tí bá ń kiri àyíká káàkiri ẹni pé ń rìpítì ọ̀rọ̀ yìí kó ń kálukú wa náà káfílẹ̀ máa fi là á ká ìwà yá ṣẹ́gi mo sọ ń bẹ̀rẹ̀ ipe tí bàbá yìí sọ ní tí ń ṣèdèdí àwùjọ wọn ní ẹbọ tí ń ṣẹlẹ̀ náà ni sheikh muhammadu mahmud abdulwahab rahmanullah òun ni wọ́n ń pè àkíyèsí káwọn nìkan mú wa dára wa padà káwọn ọmọ wà àwùjọ wa Ìlọrin àníkù ọ sáyè kan kọ́ búkà sáyè kọ́ ayé ní búkú ọ̀ ẹni tí bá ń lọ bẹ̀ tí ní lọ lè ṣàdúrà lọ lè ṣe kíní kankan anta tushriku ma Allah ẹ bọ́ náà lè yàn ṣe bákan náà àwọn èèyàn tún ní òkè sóbi tí wọ́n ń lọ ń bẹ̀ tí wọ́n ń lọ bẹ̀ wọ́n dúró síbẹ̀ wọ́n làwọn lọ́ọ́ lè ń ṣàdúrà wọ́n làwọn tó ń lọ́ọ́ lè kan ibìkan làbá àdáńgbá dé sí lọ́nà bọ́ni tí búkà náà kọ́ níbẹ̀ ń kúkálukú aká máa wúkà kiri ni o lẹ́yìn náà ní ìdí ìdí tí ẹ bá ṣe ọjọ́ ọdún tẹ́lọ̀ lè bẹ́ẹ̀ kó ní gbàbẹ̀ lọ búkà àyè ni tó ṣe pé tí ẹ ń lọ rú bẹ̀ ìyẹn ló lè ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò padà yé òun ni pé bí sèkì ṣe kó ọ̀rọ̀ yìí kalẹ̀ sínú tíra yìí lélẹ́yìí káàna ká máa fi wo àwùjọ wa gbàtí sèkì wa fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ mú ẹ̀rí wa wọ́n ní afọ̀rọ̀ ètùmù wọ́n ní qawlu Allahi ta'ala afọ̀rọ̀ ètùmù láta wọlé ìzà wà mẹ́nẹ́ta sàlẹ́sàtà lókùrọ̀ sèkì wa ní wàkánà tí láta lè sèkì ó ní láta òṣàkan ní jẹ́ bẹ́ẹ̀ àwọn bànú sẹ̀kì àwọn ni wọ́n ní òṣà tí wọ́n nu wàlẹ̀ Uzza lè Quraish Uzza ti tàwọn Quraish nu òṣà tàwọn Quraish nu wà bani Kinana àtàwọn bàní Kinana àwọn ni wọ́n ní òṣà tó ń pè ní Uzza wà Manata lè bani Hilal Manata tàwọn Hilal nu ogun kálukú náà ṣe ní àwọn sàárè oríṣiríṣi nínú ilé ládùúgbò tó ń kálukú ní káàkiri àbí kò sí gbogbo lọ́rìn yìí ni ọ̀pọ̀ buhaya ọ̀pọ̀ tí buhaya tó wọ̀ ẹ lè rírú ẹ̀ láwọn ìlú mi máa o kọ̀pọ̀ mọ́ láwọn ìlú ní ìlú ẹ Yorùbá yìí ibi tí sáré táwọn èèyàn lọ lè ń bọ tí wọ́n ń kiri ibẹ̀ káàkiri tó tó Ìlọrin yìí kò sí kí ló fà oníkàwà là máa ń ṣe yànga ipa láàfà jù àwọn là ń ṣe yànga ipa lẹ́ni ọlọ́run jù náà ló wá fà ní àwọn àyè ẹbọ fi pọ̀ jù. bí àwọn bànú kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan bí ṣe ní tiẹ̀ ní tipẹ́tipẹ́ síwájú ká nàbì sallallahu alaihi wasallam tó dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lukaluku náà ní ní ìsìn. sheikh wa ní fa amma Laata wọ́n ní sẹ́rí Laata ń faqara al-jumhuru bit-takhfif ta wọ́n náà jumhuru yẹn pé ọ̀pọ̀lọpọ̀ gọ̀rọ̀ inú àwọn àfa tó bá fẹ́ ka Laata wọ́n máa ń kà pẹ̀lú pé oníníṣáda táyà oníníṣáda oníláàtà láàtà náà máa ń kà láàtà wọ́n kà bí takhfif wa qara ibnu abbas àmọ́ ibnu abbas وابن الزبير ومجاهد وحميد وابو صالح ورويش بالتشديد تاع àwọn yìí àwọn máa ń kà pẹ̀lú pẹ̀lú ṣáàdà ni wọ́n ní abárọ̀ ìtumúláàtà wọ́n fi ṣáàdà sí rí táwọn irú yẹn náà pè ní àwọn kẹrọ àtò ṣáàzà kẹrọ àṣáàzà torí táwọn jùmùhúrù náà ní ìtọ́wà mùtàwátìr òun náà ní tí ò ní ní tí kò kí ní ṣáàdà tọ̀ fàáìlẹ̀ kúlà kọ́lẹ̀ àmẹ́ṣ àmẹ́ṣ lórí ìtumọ̀ pé ìdí ò ṣáàdà ń lọ́wọ́ mú ìtumọ̀ rẹ̀ wá onísùnmùlá tàmínẹ́lì ìlà oníṣẹ́ ráwọn kẹfìrí wọ́n sọ láàtà tí wọ́n ń jẹun tí wọ́n ń pè ní láàtà láàtà láàtà láàtà atara ìlà tí wọ́n wò pé a ní pe ọlọ́wọ́n ọba ní ìlà òsáwà kan á sọ lórúkọ ìlà àmọ́ àwa yí a ní pe ní ìlà láàt lámàpé láàt yẹn ni pé wọ́n ṣe ìlà hàt níbi orúkọ ọlọ́wọ́n ọba wọ́n gbé Allah wọ́n wá gbé lórí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n yí nǹkan yẹn padà orúkọ wọn yí padà lẹ́yìn náà wọ́n tún gbé orúkọ ọlọ́run fún nǹkan kan ìlẹ̀hàdù méjì méjì náà wọ́n ṣe papọ̀ látara ìpè ọlọ́run ọba ní èyí pé àlìlá wọn á sọ di láàt. wal Uzza Sheikh al-Amash wọ́n ní Uzza min al-Aziz látara Aziz ni ẹni pé ọlọ́run lamà ní jẹ́ Aziz àwọn kèfèrí lárúbáwá wò pé à ní pọ́lọ́run ní Aziz à ní òṣàwà yìí òun láàmà pè ní aziz a máa ní máa pè ní aziz báhùn rizza ń lásọ wọ́n rọra já yá àti zayin gbẹ̀yìn wọ́n já kó mbẹ́ qala ibnu jarir ibnu jarir tabari àwọn sọ pé wàkánu qad ishtaqu ismu amin ismillahi ta'ala fíkó orúkọ àwọn ẹni wọ̀nyí wọ́n yọ látara orúkọ ọlọ́run ni wàkọ́lù àwọn ni aláàtì mu'annathatun minhu wọ́n láwọn fi ṣe ìkejì àwọn fi sọ́ di bí obìnrin obìnrin tó bá ní àlìlá àwọn ní mu'annatha ní láàtà ẹni pé obìnrin ọlọ́run ọlọ́run obìnrin ṣéèkì wa ní ta'ala Allahu an qawlihi uluwan kabira ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkọjá gbogbo rúrù táwọn orin ọlọ́run yìí ọlọ́run jù lọ wọ́n ni wà kẹ́sẹ̀rẹ̀ ọ̀rùzà mi là aziz bẹ́ẹ̀ náà ni ọ̀rùzà wọ́n yọ látara aziz ọlọ́wọ́n bá ju ogoro àwọn kan tí wọ́n fi ń pè mọ́ ọlọ́wọ́n bá yìí lọ. ọ̀kọ́lẹ̀ nùkẹ́sì wá ní aláàtà wọ́n ní láàtà ní tiẹ̀ nígbà wọ́n pè ní láàtà káná ti sọ́kọ̀rọ̀ tó ń bẹ ìdọ́ àpáta funfun ni àpáta funfun mankushatun alayha baytu ta'if lahu asar wọ́n lọ́ wá fín àwọn nǹkan kan sí òkúta yẹn lára àti kéèyàn ti sáyìn òkúta wọ́n gbẹ́ àwọn nǹkan sí lára yẹn ni mankushatun alayya baytu ta'if lahu astarun yẹn ni pé wọ́n sọ dilé fún àwọn ta'if wọ́n gbé sí wọ́n á gbé sínú ilé kan tó kọ́ wá ní astar ó ní àwọn aṣọ tí wọ́n dáàbò lẹ́yìn náà wọ́n sádànà ó tún ní àwọn tí máa ń sọ wà hawla ufina un mu'azzam inda al-ta'i wọ́n tún wá fi fẹ́ǹsì wọ́n tún fi sí òkúta àwọn fẹ́ǹsì wọn lásán gan àwọn ará Ta'if wọ́n máa ń pàtàkì rẹ̀ bí wọ́n ṣe máa ń pàtàkì òkúta tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa ń pàtàkì fẹ́ǹsì tí wọ́n ṣe sí i. وأم وهم وأما التكييف ومن تبعها وأم التكييف ومن تبعها يفتخرون به على من عداهم قد أمر في شفاري سنتوا في بعض صوتا أما في شفاري في عواني أنين كتير لا تا إن tá a gbé kalẹ̀ sínú ilé àwọn alalẹ́ látà ẹ̀yìn òtẹ́ ilé látà nù ọ̀ràn yín ó tó máa fi ṣe fáàlì báwọn oṣù máa ṣe fáàlì oríṣi ló ti lónìí pé mú ọ lọ kábàárì ilé wa ìjì ọmọlé mọ̀ sílẹ̀kùn subhanallah bẹ́ẹ̀ làwọn yóò náà ti máa ṣe fáàlì látà wọn kọ́dà àwọn tó ní sádìánà wọn ti ń sọ wá ọmọ yẹn nìyẹn wọ́n mọ̀ bí ń ṣe fáàrí tí àwọn ti bá nínú àwọn mí nínú àwọn lárúbáwá nínú àwọn ẹran mí nínú àwọn lárúbáwá pàtàkì lónú àwọn Quraysh qala ibn Hisham ibn Hisham ní فبعث رسول الله صلى الله عليه وسلم المغيرة بن شعبة فهدمها وحرقها بالنار lẹ́yìn ìgbà tí islam wà fẹsẹ̀ rẹ̀ tán tí anabi sallallahu alaihi wasallam tó wá gbé islam dé anabi waana mɔgɔya tɔbɔn suɛba anabi waana lɔsi bi tiwa kɔ kini yɛ si anabi waani kiŋɔ wo kiŋɔ wo tan kiŋɔ jo nina ni awo nka ti wa ko kalɛ wa kilo fa anabi sɔlɔ wa sɔlɔ o ti kɔ kɔ wo ɛbɔ ko ninu yɛ mi wa bato wo ɛbɔ ko ninu yɛ mi tɔ ɛbɔ lɛ lɛ wa rɔ fun lati sɔkuyɔya. òwò mọ̀gbẹ́rẹ́ ọmọ ṣùgbọ́n alọ́bẹ̀ ẹ̀kọ́ lọ lè wò wọn nìkan lọ́yàn lọ wọ́n sì lọ lè wò gbogbo ẹ̀. gbogbo àwọn aṣọ ọbẹ̀ tí wọ́n fi ta tọ́ta sí wọ́n ṣe gbogbo ẹ̀ níná. sọ̀rọ̀ ní pé gbogbo àwọn àyè táwọn yẹn ti ń dán lólé iná wò nílùú ayé àtàwọn ìlú mi ọlọ́mọ́sàbá wa sun gbogbo ẹ̀ ọlọ́njẹ́ kó yé wọn kí wọ́n sún kí wọ́n wó pé a a ẹ̀bọ̀lẹ́mọ̀ wá ṣe yà yín kọlọ kọmọ ṣàbáwá sí bẹ́ẹ̀ o tọ wàhálà sani yẹn qala ibn abbas lérí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ibn abbas sọ báyìí pé yẹn pé tó bá ní láàtà tó ní ṣáda ibn abbas náà tó ń ṣàlàyé ń jẹ láàtà oníkàánà rọ́júlá ń yẹ ló tó sẹ́wé kọ́lẹ̀lẹ̀ hajj ó ní ọkùnrin kan bẹ́ ìmọ̀ ń dín mọ́ sáà fún àwọn tó máa wá ń ṣe hajj. الدقيق والسم هنا من كل سويك مسا ولما مات باتو دي كوا كوتا شاكوي síwájú kí islam wọn tó kánẹ́tì sọ̀lọ̀ sọ́làm kó tó dé àwọn ará mẹ́kà náà wọ́n tó ní hajj sọ́mọ wá ń ṣe kódà àwọn ní tọ̀wáfù tó máa ń ṣe àmọ́ tọ̀wáfù wọn òwò náà máa ń ṣe tọ̀wáfù nígbà wọn láwọn kìfìrí tọ́mátí wá ń dé tọ́mátí ń bọ̀ arákùnrin kan wá ń bẹ òun máa wá ń dín mọ́tà fún wọn pé mo fáwọn èèyàn jẹ ìgbà tó wá kú fẹ́ràn wá rí pé ah, ah, ẹni rẹ lẹ́nu yìí yóò sì máa dín oúnjẹ yóò sì máa fún wa lóúnjẹ lọ́fẹ̀ẹ́ àti ẹ̀ nímọ̀ nira nígbà tó di pẹ́ ní ìwà kú tán àìkà fún àlà kọ́bìrì wọ́n wá dún níbi sàárè rẹ̀ wọ́n wọ́n pé áá ah, sàárè ọkùnrin dáadáa yìí rè káì wọn wá dúró mẹ wọn wá dúró mẹ fúgbà gbọrọ wọn fi hàn wọn wá lọ Imam Bukhari òun ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí qala Ibn Abbas Ibn Abbas sọ pé kana yabiya as-sawiq wa as inda as wa yasluhu alayha ó tún bọ̀rọ̀ mi wá ó ní ẹni yìí sẹ́ ó máa ń ta mọ́sà sawiq wa as-sum báwọn inda sọ́kọ̀rọ̀ amani níbi àpáta ní ti máa ń rà ní ti máa ń tà ọ̀yẹ̀sùlọ́ òwò àlẹ́ ìhà yóò lé àpáta yẹn lórí yóò kó kalẹ̀ lé okàlùkọ́ kàdé wọn wá mú jẹ lọ́fẹ̀ẹ́ walamma mat dhaka ar-rajul nígbà tí ọkùnrin ń kú tán abadat as-saqifu tilka ash-shajara tọ̀ ló bá di pé ọkọ̀ máa wá ni o wọ́n wá dúró mẹ́ pé á àwọn bàbá dáadáa kan náà máa ń pín mọ́sáyà yín ah, wọn àdébẹ̀ wọn ó dúró gbàtó di pé àwọn èèyàn máa ń kójọ síbẹ̀ lọ́ba ẹ̀já bẹ̀ ẹ̀já sàdúrà yà yín gbàtó ẹ̀já bẹ̀ bàbá tí máa ń bẹ̀ yà yín yìí bẹ́ẹ̀ bọ́ ti bẹ̀rẹ̀ nù. ó ní kéèyàn máa pàtàkì àwọn èèyàn ní pàtàkì pé yóò ti wá lágbára jù nínú ẹ̀mí nítorí padà já sí náà ní ìṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ìdọ́mọ̀ lè sọ ibi sẹ̀wì nítorí dúró bẹ̀ ní pé wọ́n pàtàkì ẹni wọn ni o kí bàbá àwọn ẹni ọlọ́run náà lọ àyè yìí ẹni ọlọ́run ó ó ọyà àwọn ẹni ọlọ́run rèé ǹjẹ́ ó padà dì ẹbọ ni ó padà dì. wà á ní mujahid náà wà ó bí mujahid náà ṣe gbà wà ní gbogbo ṣeré nìyẹn wàkọ́l ó ní falamma mata abadu ńgbà tó kú tán làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní sìn rawahu Sa'id ibn وكذا روى ابن أبي حاتم عن ابن عباس وتكبر ابن عباس نانو أنه عبد أبي وبناوي هذا قال جماعة من أهل العلم gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmọ́ yìí sọ ni alimami Bukhari òun ti ẹ̀gbẹ́ wá pé ntọ́kọ́ máa ń ṣe ni pé wọ́n ọkọ̀ dúró ń bẹ̀ wọ́n ronú owó sùn pé àwọn ẹni rere gbàfi àwọn ni ọ̀dà kí àyìnbó wà báyìí lásán akẹ́gbàgbé àwọn ẹni ẹ̀jẹ̀ ká wá àmì ká ṣe síbẹ̀ tàbí àwọn sàmì sí tàbí àwọn ní àmì yóò tó ẹjẹ́ ká gbá èrè tí ó rí bí ẹni yìí gangan ká má fi gbàgbé rẹ̀ láéláé bó ṣe di pé òòsà dénú ní bá ń bọ̀ kult sheikh abdulrahman ali sheikh rahimahullah wọn ní lámúná fáad bẹ́yìn alqawlẹ̀ wọn lọ́rọ̀ méjèèjì yóò takura wọn ọ̀rọ̀ tí ibùdó abẹ́ àti sọ tó ní pé tó fanu àti yìí tí amash tóun náà sọ ọ̀tàkùrà wọn rárá. فإنهم عبدوا الصخرة والقبر تأليئا وتعظيما ntó fà ni pé àwọn lárúbáwá wọ́n ń sin àpáta wọ́n ń sin sàárè bá alápáta ní ọba àmú bá ní sàárè ní ọba àmú wọ́n ń sin wọn ta'li'an wa ta'ziman wọ́n sọdọ̀ ọlọ́run wọ́n ń gbé tóbi pé àpáta yìí ah, sàárè yìí ah, ah, àwọn ẹni ló wà ń bẹ àwọn èèyàn lánà ah, àwọn ẹni ọlọ́run tó bọ́sẹ̀ ń sèwọ̀n tó padà di òṣàmọ́ wọn lọ́wọ́ nù wọ́n lè mẹ́sìlẹ̀ hádà wọ́n nítorí eléyìí náà irú ẹ̀ náà ní ń ṣẹlẹ̀ buniyatil mashaidu ẹ máa rí àwọn ààyè kọ̀ọ̀kan táwọn yóò sì kọ́ fún ọgbà ayé bàbá nìyí ibi tí bàbá sọlágbájá sùn sí ni wọ́n náà ń pè ní mashaidu àwọn ojú bí irú kú ó ti di mashahid ó ti di mashahid kódà mọ́sálásí mi di mashahid mọ́sálásí ni àmó ti di ayé ayé ẹbọ ẹwúrú yìí di ní ti sọ di mashahid àwọn èèyàn ń lọ bẹ̀ wọ́n ń sọpá àmì ẹbọ mẹ́ wọ́n ń dú màlúù síbẹ̀ kó sì wà ní yìí di wọ́n ní àwọn àtàdúrà ẹ dákun gbàtọ́ kí ló tún wá dé sí ẹ wọ́n ti máa tún dú yìí ọ̀nà àwọn fi sàrà ní tálọ́bìọ̀ tálọ́bìọ̀ ọmọ yìí sàrà ní ibi so masha it walkubab àti àwọn kama kọ́ àwọn kòkóńdò níjẹ́ kòkóńdò ní dome dome ẹni pé káwá kọ́ kọ́lé alàlùkùbúwò sàárè wọ́n kọ́ kọ́ kọ́lé sàárè lérí kan fana ti sàárè wàtúkìdà àwùsánì wọ́n wá sọ wọ́n di òsàá sẹ́ni gbogbo bí tẹ́ bá ti rí tán kọ́ kalẹ̀ táwọn èèyàn ń wá bẹ́ẹ̀ tán ń darí wá bẹ́ẹ̀ wọ́n ti sọ kíní yẹn dùn sáà kò sí yàtọ̀ pẹ̀lú àwọn tán gbé irin kalẹ̀ tán pẹ̀lú àtẹ̀yìn tẹ́ gbé ni nínú ẹ̀dá ọlọ́run ẹ̀dá kan náà ni igi nínú ọlọ́run gini ọlọ́nkọ́lọ́dá rin ni ní tọrọ kan bẹ̀ àbí tẹ́ bá lè gúrùfù rẹ̀ pé àwọn eléyìí ṣẹ̀dọ̀ ọlọ́run fún ìṣẹ̀dọ̀ ọlọ́run tó bá ti ń jẹ́ ẹ̀dá ọlọ́run ayé kò sí yàtọ̀ láàrin tí ń lọ́dọ̀ afá níbi sàárẹ̀ ati kan idi tí ń lọ bí ìdí òkun àti irin àti ìdí ọ̀ṣun kò sí yàtọ̀ òtútù àwòsàn níbi àwọn arajà ìléyà àwọn tó ṣẹ̀mí síwájú kí anabi kó tó dé kánú ya àbùdú náà sọ̀lẹ̀hìn àwọn ẹni rẹ̀ náà máa ń sìn sẹ́ni rẹ̀ náà kọ́ làwọn náà ń pa àwọn ẹni yìí nìsín ẹni ọlọ́run báwọn tọ̀hún náà ṣe ń sìn wọn nù tó sọ wọn dọlọ́run wọ́n asùnàm wọ́n tún sin òòṣà náà wọ́n ti ń sin àwọn ẹni ọlọ́run náà ń sin òòṣà papọ̀ àwọn èèyàn tó bẹ̀ kan gbósà jáde nísìnyí àmọ́ àwọn èèyàn ní òsà ńlé wọ́n ní òsà nílé àmọ́ wọn ò ní gbé jáde níta gbangba ẹni ọlọ́run ní òsà ta gbangba táwọn èèyàn ń sìn ọlọ́run kọ́ mọ́ṣá sàn lọ́fún wa kọ́ lọ́wọ́ wa kó là wá o. wà á mẹ́lẹ̀ Uzza ṣéèkì ní Uzza ń tiẹ̀ qala Ibn Jarir Ibn Jarir tó bá rí ni pé kanat shajaratun alayha bina'un ó ní igi kan lòun náà tó ṣe pé wọ́n mọ nǹkan lé wà astárùn wọ́n fi àwọn nǹkan kan bò ó nítorí fi bò ó bí nákàlà àwọn wá wà làlàbídùn ni wọ́n fi bò ó wà astárùn bí nákàlà nígbèbí ká ní àwọn wá wà làbídùn wọ́n á dáàbò wọ́n fi bò mọ́lẹ̀ bẹ́yìn náà wọ́n pa láàrin mọ́kàtọ́ ìfìlà ìyẹn wà kánà kùrẹ́ṣì ọ̀dìmúnà àwọn kùrẹ́ṣì náà máa ń gbé àyè yẹn tó fi pé a ah, àyè ńlá ni o lè débẹ̀ kọ́ mọ́rin nǹkan tó ń wá kàmá kọ́lá abu sufiyan yóò mọ̀ ọ̀ṣù tọ̀ abu sufiyan ọ̀ ń sọ́njọ́ tó ń jagun ọ̀hùn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ìgbà tó wá bẹ̀rẹ̀ fáàlì onílànàlẹ̀ ọ̀zà lakum àwọn ni ó sa ọ̀zà ẹ̀yin mùsùlùmí ẹ̀ nírú ẹ nírú ẹ ẹ̀wọ̀n ń fi òṣà sí fáàrí tà nàbí sallallahu alaihi wasallam kẹ́yìn mùsùlùmí àwa lóòsà ẹ nírú ẹ gẹ́gẹ́ bá àánú ti mọ sọ lónìí ipe ẹ kò lè dùn wá kò lè dùn wá fún yín kò sáyẹn ni ọlọ́run lé wọn ni kò sí àyẹn ọlọ́run lé wọn àníjọ́ kẹrẹ nìkan sọ̀rọ̀ ní kò lè dùn wá báwọn Saudi sàúdí tó pé wọn lẹ́ni ọlọ́run lu wọn talẹ́gbọ́tọ̀ ya wòlí rí nu wọn bó lẹ́sẹ̀ ya wòlí láàdì làwọn ọmọ ń bẹ́ láhàj tó bá gbẹ́ kòtò tán tó jí gbúgbúdú yóò jè tó mo ṣe dúró yìí wọn wá gbẹ́ ihò kan sí nínú bẹ̀rẹ̀ wọn kí òkú mọ́ wọn di bámú bó lẹ́sẹ̀ ya wòlí sáà wòlí tẹ́ ń wú eré àwọn èèyàn káàkiri tẹ́ mọ̀ pé ní wòlí yìí wọ́n ti gé eré bàbá lọ wọ́n á ní bàbá ya wòlíì ẹ̀rí kò sí nǹkan bẹ̀ mọ́ ah, ah, aláàbàrà ah, àwọn bàbá wọ́n ti gbé bàbá lọ lódìdí wọ́n lè pín orí rẹ̀ pín apá rẹ̀ pín gbogbo ẹ̀ odidi náà ti gbé jáde lọ ọmọ ní àbá bàbá mọ́ alihamudulilayi aláàbàrà eh, bàbá eh, wọ́n ti pín wọ́n sọ̀rọ̀ àìjẹ́ mọ́ wòlíì wo tẹ́ bá gbẹ́ láti fún ẹni tí ó bá wá bẹ̀ gan-an gbàdúrà bí wú àti ní oṣù rẹ̀ ọmọ bá ẹ̀rọ ni ẹ́ kí ló wá kí ló wá ẹ̀ fi eré sí àmọ́ eléyìí wọ́n kàn ń pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n kàn wọ́n kàn gbé lọ́nu wọ́n gbé rí wọ́n gbé apá wọn ti gbé fún àmọ́ kúrọ́pọ́ ti ya wòlí ẹ̀rí àkọ́dà ah, àbá tó ń bẹ̀ mọ́ àlàlàkọ̀tùwà lọ́wọ́ mọ̀tàwá náà bẹ́ẹ̀ à ah, ọlọ́nkọ́ ìṣẹ́lẹ̀ ní òun gbé lọ ah. bí àwọn bí wọ́n ti ń ṣe bá ń ṣe bá àríta nàbì kàwá ní òòsà ka nírú ẹ̀ lé nínú rẹ̀ nínú nílẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ní wúzà anábì náà na da lóhùn anábì ní kúlù Allahu maulana wala maula lakum anábì ní ẹ̀yìn na ìsìtẹ́mọ̀ fún wọn ní pé ẹmọ ní maula ti wá o ọlọ́run làwa ní ẹ̀yìn ọ̀lọ́lọ́run ọlọ́run láláṣẹ òun lọ́rẹ́ ti wá ẹ̀yìn ọ̀lọ́lọ́run lọ́lọ́rẹ̀ anábì fèsì na wọn wàlọ́wọ́ Nasa'i wa Ibn عن أبي طفيل قال أبو طفيل لما فتح رسول الله صلى الله عليه وسلم مكة onígbà tá nàbí sí mẹ́kà ẹni kí fatiwo mẹ́kà ní ọdún kẹsàn-án lẹ́yìn gbà tá nàbí kò ní mẹ́kà tó lọ mọ̀dínà tó wá padà dé wá mẹ́kà. bá a zà Khalid bin Walid ila nàkàlẹ́tì nàkàlẹ́tì ọwọ́ aràn Walid lọ sí ibi làbídùn igi làbídùn tí wọ́n kẹ́ mọ́ ibi ń ṣẹ́ bọ̀ wọn. wàkànnà ti bí al-Uzza ibẹ̀ ni wọ́n gbé Uzza sí i wàkánàtì aláàtàláàfi samarat wọ́n wá gbé sí ó ní àwọn àwọn odi mẹ́ta náà tó fi kọ́ wọ́n dà nǹkan mẹ́ta bò fàkọ́tọ̀ samarat yẹni Khalid bin Walid ó wá gé gbogbo owó gbogbo àwọn nǹkan tó fi bò òun wàhádàm albait ó wá wo ilé tó kọ́ tó gbé tó gbé láti ọ̀rọ̀ ìzàzíhùn alẹ́dìkánà àlẹ́yà tó gbé ìzàzí ثم أتى النبي صلى الله عليه وسلم فأخبره أو أبوى النبي وصفى النبي بمدوه فقال النبي أني ارجع فإنك لم تصنع شيئا النبي نتقد له أو تيشن كم به فرجع خالد خالد تقد له به فلما أبصرته السدنة باتي àwọn tí wọ́n ń sọ ilé wọn tó wá débẹ̀ tí wọ́n rí tí wọ́n àmọ́ àánú filjabal wà ń yẹ kúlù wọn wá gbèrú òkè lọ wọn wá lọlé sọ pé ya Uzza ya Uzza wọn ń pè é ìpè Uzza Uzza fàtà Khalid Khalid wá débẹ̀ fàyídà mùràtún rìyànà nà ṣíṣàtún ṣàrà ọ wá rí ẹni ń pè Uzza Uzza Uzza tí ń pariwo rẹ̀ ọ wá pé arábìnrin kan ló wà ń bẹ́ẹ̀ obìnrin ń tú orí kalẹ̀ yìgìtì sìgìtì yẹn gbogbo inú orí rẹ̀ ó tú kalẹ̀ yànn tẹ̀sùfúnà tòrọ́ọ̀bù ń wá ń yí mẹ́pẹ̀ ó ń po ìpẹ́ máa la rọ́ọ̀sì ya orí rẹ̀ fa ama abisai ní ọ̀sàlà ẹ̀ náà kọ́lì ìbára lè bá kọ́ ya kó yà yín kó níta yín yí níbi ìpẹ́ náà ni fa kọ́tàlà kọ́lì ìbá pa kọ́lì ìgé ní orí gbàgbé kọ́lù ti gé ní orí dànù tó máa rọ́jà ilà Rasulullah sallallahu alaihi wasallam fa akhbara ó wá padà ó wá sọ fún anabi ipe ntí mo ṣe ní anabi wa ní tilkal Uzza nta ń pè ní Uzza gan-an òun wọ́n tún dé o wọ́n ní bàbá yìí ti kú tipẹ́tipẹ́ o ní sheikh abdulrahmani wọ́n ní wa kullu hadha wọ́n ní gbogbo tí mo gbé ka tí ń bẹnu hadithi yìí wà máa ń wà àzọ́mù àti tó ju eléyìí lọ gan ẹni pé kẹgbẹ́ kínní kankalẹ̀ kẹta nǹkan bò ó kí àwọn àlìjánu burúkú kan kọ́ wà ń bẹ̀ ń ṣẹlẹ̀ kódà tó tún jù bẹ́ẹ̀ lọ ń ṣẹlẹ̀ yà kọ́ fi áàdì azmina ń ṣẹlẹ̀ ní àsìkò yìí ń dàdọ̀rà ìwòl àmúwà tẹ́ bá dé bi sàárẹ̀ àwọn òkú wà fílmù ṣáì àtàwọn ààyè burúkú táwọn èèyàn yàn tẹ́ máa ń lọ bẹ̀rẹ̀ lọ́dẹ àwọn lọ́dẹ ń sẹ́sìn wọ́n làwọn lọ́dẹ àwọn lọ́dẹ àwọn lọ́dẹ ń sàdúrà ń bẹ́ẹ̀ ń tó ṣẹlẹ̀ ń ti irú eléyìí àwọn tó ju bẹ́ẹ̀ lọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí ò débi kan ní òun kàbá mọ̀kàbá ẹnìkan níkan yí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé èmi ni áàdì bàbá kínní míládì ní kíní kan ádìmí ah. rẹ̀ kọ́ èṣù ní ṣètọ́n wọn wà ní ah, àwọn àbá ìbú ayá lọ́dọ̀ ọlọ́run mo pè ọ́ báyìí wọ́n sì yọ sí mi lójú oorun irọ́ ni kò yọ sí ọ èṣù tí ń bá ti ń gbé bẹ̀ lọ yọ sí ọ lójú oorun ẹni tó bá ti kú lè wáyé mọ́ láéláé mo gbọ́ ọ̀rọ̀ kan jẹ́ wà láyé àwùjọ yìí àwùjọ tó dọ̀tí àti kọ́lọ́kọ́ mọ́sàbà àfọ́ mọ́ ìgbà ó lẹ́nìkan nínú àfágbá ńlọrin yìí náà ní àmọ́ ìnídàkọ́ rẹ̀ ọlọ́rẹ̀ ọ ìgbà ẹnìkan wá fún nítẹ́ni wá wá fa iṣẹ́ yìí ní bàbá akẹ́kọ̀ọ́ yọ sí lójú oorun ni ó wá yọ sí ó wá fọ ọ̀rá lójú ní ojú rẹ̀ tó fọ́n yọ là ara rẹ̀ sì là ojú rẹ̀ sì là ó ní èṣù náà lọ yọ sí ẹwọ òun ni ṣé kí ni gbogbo àwọn àyèkáyè táwọn èèyàn ń sọ àtàwọn nǹkan kí nǹkan àtàwọn sàárè kí sàárè irú tó ti ń ṣẹlẹ̀ yìí ń bẹ bẹ́ẹ̀ tó ti burú jù lọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ẹlòmíì yóò lòun ń faṣẹ́ nígbà tó ń faṣẹ́ kí ní kankan àwọn adìní kan yọ sí òun adìní o gbogbo àwọn ẹni ọlọ́run yìí àwọn èso wọn yọ sí mi lójú ọrùn bàbá mi tó ti bọ́ yọ sí mi bàbá rẹ wo ọlọ́run bá nílé kulli ummatin ajalun wa idha jaa ajaluhum wala yasta'khiruna sa'atan wala yastaqdimun ó ní thumma innakum yawmal qiyamati tub'athun tẹ́ ẹ bá ti kú ó dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kan tó dìde ẹnì kan tó wáyé mọ́ tó wá ti kú láyé kò tó wáyé mọ́ mo rí bàbá mi ọwá wá irọ́ ni ìmánì kò gbà ipe èèyàn tẹ́ bá ti kú kò tó wáyé mọ́ náà lọ́ bàjẹ́ ṣètọ́ ni fẹ́ bàjẹ́ ó gbé àwọ̀ bàbá rẹ wá tó àgbà wọ bàbá rẹ̀ wọn ni ah bàbá mi yọ sí ni àwọn afá mi ni so látara pé ẹni ntiru eléyìí fi ń ṣẹlẹ̀ mọ̀ṣáì àwọn àyíká yóò tún láwọn wà lùbáríkà ṣèbírú ẹ̀rẹ́ nìkan ló wá ń sọ ikọ̀ ẹ̀ káwọn ọ̀lẹ́ kọ́ mọ́sálásí káwọn ọ torí ọlọ́run torí ọlọ́run kí ṣé káàbà tuntun ló dé ni àbí mọ́sálásí Madina àbí mọ́sálásí Jerusalem wọn ni kọ́lọ̀ kọ́mọ́ṣá sànú fún wa na wà á mẹ́ manat wọ́n ní sẹ́rí manat àǹtí ẹ̀ tó ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹta fakanati bilmushalali inda Khadij àyíká tí ń jẹ́ mushalali ló ń gbé láàrin Madina ni àyè wàkàndì Khuzaa wal Aws wal Khazraj yu'azzimuuna àwọn Khuzaa àti Aws àtàwọn Khazraj àwọn ni wọ́n máa ń pàtàkì àwọn ni wọ́n ní ìṣá yẹn wà yahilluna minha lil hajj kódà ibẹ̀ náà ti máa lọ lè ń bẹ̀rẹ̀ iṣẹ́ hajj ní wọ́n fẹ́ láwọn ṣe hajj bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj wọn wà aslu ishtiqaquha bí wọ́n ti yọ ìpínlẹ̀ rẹ̀ من اسم الله min من اسم الله mannan ni wọ́n ti yọ wọ́n ayọ̀ manata wọ́n pa nínú rẹ̀ wọ́n fi tá àrọ́kù rẹ̀ wàkìlà lè kẹsìrẹ̀ tì máa yù máa nà àwọn kan ní hmm, yóò kọ́ torí pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn máa ń wálẹ̀ gan ẹni máa yù máa nà ayé yòrọ̀ yẹn ni pé tọ́mọ wa ń wálẹ̀ tọ́mọ ń da ẹ̀jẹ̀ síbẹ̀ yurọ́kù ẹ̀ńdà amina jìmá lè tabarú kìbíyà wọ́n mọ̀ láwọn wàlú barika ń bẹ̀ ìdá ẹ̀jẹ̀ sílẹ̀ ń rà pé kò sí ní àwùjọ tiwa yìí nípa àwọn ọ̀rẹ́ pa nǹkan síbi sàárè kò sí láwùjọ wa yìí kọ́lọ́kọ́ mọ́ jẹ́ arírú ẹ̀ tí kófù yẹn bá gbópọn yányán àwọn kan bẹ́ẹ̀ Sudan àwọn ni mo fojú ara mi rí báyìí ẹ bá tó fi du kò sí níbi ṣe nǹkan kan kò ní jẹ́ ọkàn dúkàlẹ̀ wọ́n sì ń lọ wọn náà nù dúdú ara mi rí báyìí ibi kan bẹ tán pè ní jábàlù àwòlíyà níbẹ̀ ẹ̀rì àwọn kópa ẹ̀rì báwọn dóòmù oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ibẹ̀ ni àwọn náà ti lọ lè mú wa ibẹ̀ ni ní nàìjíríà ti lọ lè kọ́ torí násìrò kàbàrà bí tó kálukú náà ti wọ à ń daṣọ bọ sàárè à ń taná sí sàárè àti tó kálukú ti bẹ̀rẹ̀ rẹ̀ so òun ni pé àwọn ẹni yìí wọ́n máa lọ lè ń pa nǹkan sídìí rẹ̀ nípa àwọn àlùbáríkà ọ̀dà àwọn ọ̀pẹ̀rẹ̀ síbẹ̀ àwọn ọ̀nà lè ń ju owó ń bẹ̀ àbá ìlú owó síbi sàárè ẹ́ à ń ju owó síbẹ̀ wọ́n ju owó síbẹ̀ ẹnìkan sọ fún mi lára àwọn mọ́ríkàzì ó ń tán bá ń ṣe tó máa ń ṣe sàádà ní mọ́ríkàzì lẹ́kọ̀ọ́ tẹ ó ní àwọn àwọn táwọn ń gbénu rúwákì ó ní àwọn abawó ń bẹ àwọn ọmọlẹ́kẹ́wù àwọn ará mú igi pankẹ́rẹ́ àwọn wà lẹ̀ bàmọ́ mara pankẹ́rẹ́ wọn àwọn wà ń nà síbẹ̀ àwọn àmọ́ fi gan owó àwọn wà fàjáde àwọn àmọ́ fi gan àwọn wà fàjáde kí ni owó kí ni kí ni ẹ fẹ́ fowó sí nínú sàárè tí bàbá wọn gan tó sọ lóyún kalẹ̀ kẹ́ máa ṣe fún un kò sọ bẹ́ẹ̀ àmọ́ tẹ́ bá ti gbé sáré kalẹ̀ tẹ́ ń pàtàkì rẹ̀ tẹ́ ń kún lọ́dà tẹ́ ń kọ́lé sí ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ bọ́ mbẹ́ wọ́n tọrọ àlùbáríkà mbẹ́ ń bolo anábì sọ pé àlùbáríkà mbẹ́ ń sáré ẹ̀ kankan kódà tá a bá ń sọ̀rọ̀ àlùbáríkà ń gan níbo la anábì ti dákọ̀ àwọn bàbá kan fún àlùbáríkà mbẹ́ lára wọn ọ̀ya ẹ̀ dáhùn rẹ̀ àwọn anábì ọlọ́run lọ́lọ́run bá ní ọgbọ́dọ̀ dá yín lójú àtàwọn òjíṣẹ́ ọlọ́run pé ní àbáríkà ni wọ́n. ìgbà tó lọ́wọ́ bá ń sọ nípa nàbí ọlọ́ Ìsá anábì Ìsá ní inni Abdullah àtàní al-kitab wa ja'alani mubarakan inni Abdullah àtàní al-kitab wa ja'alani nabiyyan wa ja'alani mubarakan aysuma àwọn anábì ọlọ́run lẹ́ni àbáríkà gbàtọ́nà tó sọ nípa Nabi Ibrahim ó ní wa barakna alayhi wa ala ali Yaqub anabi ibrahim a fún ní alùbáríkà lẹ́yìn gbogbo àwọn ìran yakub a tún fún wọn lálùbáríkà bákan náà anabi sallallahu alaihi wasallam aisha radiyallahu anha àtàwọn wọ́n fi rinlẹ̀ ipe alùbáríkà ń bẹ lọ́wọ́ anabi sallallahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá kúlò ń umm mùbàràkù ẹni àlùbáríkà ni wọ́n ní ọgbọ́dọ̀ dáwùtù rẹ̀ ẹni àlùbáríkà ni wọ́n. lẹ́yìn náà wá ní ànábì sallallahu alaihi wasallam òun gbẹ́tọ́ wá jẹ́ kó yé wa ipe àlùbárakẹ́tù minallah àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló wà ẹnìkan ò ní àlùbáríkà tó le fún yàn nítorí gbọ́dọ̀ yí ọnu ẹni tí ń bẹ láyé ọjà àfà gbogbo bó ṣe lè wù kó yà àfà kó yà wòlíì tó kò lè fún ẹnì kò ní ẹnì kankan tó lè fún àlùbáríkà torí pé kí ni ààrí gbogbo ẹni tó lè lóhùn yẹni ọlọ́run ò yẹni ọlọ́run tó Abubakar Siddiq radiyallahu anhu o tó ali o tó umar o tó usmanu o tó gbogbo àwọn sọ̀hábà tó bá lọ kó wọn jáde wá kó wá wí àbí tó wá kí bàbá yín ló bá sì tó wọn jáde wá kó wá sọ pa àwọn bàbá tiwa wọ́n ju àwọn wọ́n ju àwọn ju àwọn sàábé lọ wá sọ àbáwọn àpá tiwa ń lu yìí nílùú lọrin wọ́n ju àwọn sàábé lọ jáde wá kọ́ wá sọ ò tó bẹ̀ kọ́ sọ so ẹ wálé lẹ́nì kan nínú wọn nínú wọn tó wá ní ọyá ẹmu wá jẹ àlùbáríkà lára mi àbí kẹ wá gbọ́ kẹ́nìkan kó wá dìde kó wá ní ìlànà jẹ àlùbáríkà lágbájá kò sí kò sí ó ń wọn tó bá tó bẹ́ẹ̀ kó mu wá gbogbo àwọn tó ń tara wọn jẹ tàṣọwù ìsìlámì gbogbo ẹ̀yàn yán àbàtìl irọ́ ni gbogbo ẹ̀ wọn ò lè rí sàábé kan wá láyé nítorí wọn máa mú wa ni pé sàábé ń jẹ àlùbáríkà lára ànábì sallallahu alaihi wasallam ẹ̀hẹ́n sáwà dáwùtú fún ànábì lálùbáríkà ni àwọn dáwùtú ẹ̀ káwọn sàábé ó jẹ àlùbáríkà lẹ́yìn náà gbogbo tó wá ń sọ ike àtàbárùkù bí àtàrí sọ̀lìhìn tàbí sọ̀lìhìn tó tó ànábì sallallahu alaihi wasallam sọ ẹni tó mú aṣọ Abubakar abáṣọ Umaru abáṣọ Usmanu àbíbàtà rẹ̀ àbíyàn tó tó wá lóun jẹ́ so lẹ́yìn náà ibnu taymiya rahimahullah lẹ́yìn gbàtí ibnu taymiya kú tán six hundred years lẹ́yìn gbàtí anabi ti kú tán ni hundred tánàbí ti kú tán náà ní Ibn Taymiyyah wáyé àwọn tí wọ́n ń bu omi Ibn Taymiyyah tánà àwọn fi ń ta gbà tán fi wẹ́ Ibn Taymiyyah tó tán fomi rẹ̀ tánà àwọn fi ń tọrọ àlùbáríkà tí Ibn Taymiyyah lọ sọ fún wọn pé ẹ fomi mi tọrọ àlùbáríkà aláìmọ̀kan bíi ti yín yìí náà làwọn náà pọ̀ nígbà àwọn ni wọ́n ń bu omi náà fọwọ́ ra àwọn fọwọ́ pa kó sí àwọn fọwọ́ tó ní pé kò sí àlùbáríkà lọ́dọ̀ ẹnìkan kan kí ọmọ tọ́ra yẹn jẹ́ àwọn bàbá wa tọrọ àlùbáríkà fún àìmọye ọmọ tán jẹ́ òkú tọrọ àlùbáríkà fún tó ṣèrè àìmọye ọmọ tẹ́ tọrọ àlùbáríkà fún tó ya olè àìmọye ọmọ tẹ́lẹ̀ tọrọ àlùbáríkà fún jọkẹjọ ọmọ ẹ̀ tó ti mú gbókí tẹ́ tọrọ àlùbáríkà fún ni ẹ má tọrọ ayé jẹ mọ́ albarakatu min Allah àdìsí ẹ̀ mẹ́nu sọ̀rọ̀ bùkọ́rí anabi ní alibarika ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ mẹjìkẹni kan tàn jẹ pé àwọn ah, yọ alibarika lára ẹ kọlẹ lomi yọmọ banu yẹ ni ah, àtúnú àgbákò làwọn ti báyìí yé alibarika ò sí mi kéwu ayé ẹ nínú ah, wọn ti yọ alibarika lára ẹ ní irọ́ ni nìkan kò yọ alibarika lára yẹn ẹ sọ fún wọn ẹni tí bá ti ń sọ ẹni rọlẹ pa ẹyin kọlẹ lè fún yàn Ọlọ́run ló ní àlàáfíà àlàáfíàtú min Allah àlàáfíà ọ̀dọ̀ Ọlọ́run ní ti máa ń wá ta ló lè fún ọ lálùbàlàfíà kò sí bó o ṣe lè fún yàrá láàfíà àrísìkú mínàlá àrísìkí ọ̀dọ̀ ọlọ́run ní ti máa wá bẹ́ẹ̀ ni kò ṣe tó bẹ̀ kó ní fọ́ lárísìkí o tó bẹ̀ kó ló fún mi lálùbáríkà ìyẹn rà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ra àlùbáríkà fọmọ yìí ìyá rẹ wà bí ọ̀wá ọ̀wá ìnìmọ́tò àlùbáríkà tì ẹ fẹ́ pẹ́ wọ́n fẹ́ gbó lọ́wọ́ yín ọ̀yá wọ́n gbó lọ́wọ́ yín ọ̀pẹ́ àwọn àlùbáríkà fọmọ yìí púpọ̀ lónìí ní kan ìrọ̀lẹ́ sọ pé wọ́n fẹ́ gbowó afẹ́ gbowó afẹ́ náwó ẹ mọ iyan báwọn àwọn ẹwà tọrọ àlùbáríkà ẹwà tọrọ àlùbáríkà ọ̀rọ̀ àlùbáríkà o tòun ni pé àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ìyẹn wá síbi tí ọlọ́run ọba fi sí ẹ wá wo anabi sallallahu alaihi wasallam ó wá di kó yé wa fífi àwọn nǹkan kankan bẹ tó fi ọlọ́run wá ṣe ní nǹkan àlùbáríkà ẹ wò ó tó a pé àwọn èèyàn bá máa ń lálùbáríkà náà yóò ṣàlàyé fún wa àná yóò ṣàlàyé fún wa anabi jẹ́ kó yé wa ipe àwọn àyè tẹ́ bá ń wá àyè tó jẹ́ àyè àlùbáríkà ẹ lọ sí maka gbogbo maka yanyan àyè àlùbáríkà ni bákan náà inú kaaba ń àlùbáríkà tó tó wá special lọ́tọ̀ ni anabi wa sọ bẹ́ẹ̀ tó wá ṣe ṣe níbi àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ àlùbáríkà tó jẹ́ àyè àlùbáríkà wọn ibi tá anabi bá ti dákọ̀ fún ọ sanabi dákọ̀ fún ọ anabi ọ̀ dákọ̀ ẹ̀ kí lọ́n wá ń kí ló ń wá ń bẹ́ẹ̀ anábì ọ̀dà kọ jimoh sì di àpẹ kí ló ń wá ń bẹ́ẹ̀ kí ni wàhálà rẹ nígbà tí àfa alimi anábì ọ̀dà kọ rẹ kí ló ń wá ń bẹ́ẹ̀ tó bá wà ní anábì ọ̀dà kọ rẹ fún wa kódà mọ́sárì tọ́lọ́ ń dà kọ rẹ nu kúránì yẹn gbọ́dọ̀ lọ́bẹ̀ kó ní ìwà alùbáríkà lọ kàábà ló wà alùbáríkà lọ ó tún wá ọ̀gbọ́n tó wá wá bí anábì ò ṣe wí bó ṣe ní kó wá gẹ́gẹ́ ló ṣe wà tó bá débi kàábà alùbáríkà tó wà ń bẹ́ẹ̀ náà ni pé ó sì tọ́wáfù rẹ̀ tọ́wáfù rẹ̀ ìyẹn fọwọ́ pa pé kí ló dé eh, kí wọ́n á máa dì máa kí ló dé ìwọ́n àlùbáríkà ní àà ah, ah, irọ́ ìyẹn dì máa ọkàn ọkàn ọ̀sìtọ̀ wà fún níbẹ̀ ọ̀fẹ́nu pọ́n hajar aswadu la tọ́lọ́ba tọ́ba tọ́ba láǹfààní àti dé àti fẹ́nu pọ́n la tọ́ba láǹfààní fọ́ọ̀kàn kò fi kẹnu tọ́ba láǹfààní àti débẹ̀ náà wọ́n sì lọ́gàn kan kọ́ ọmọ bá tọ́wọ́ fún rẹ lọ lẹ́yìn náà maqamu Ibrahim ayé àlùbáríkà ni àlùbáríkà tó wà ń bẹ́ẹ̀ kí ló ṣe náfìlà méjì péré náà ni àlùbáríkà bẹ̀ nù níbi sọfá àti mọ́rùwà àlùbáríkà rẹ̀ náà ni kò ṣe kí ni kò ṣe sáàyù níbẹ̀ ó ti tán máa kiri àyè káàkiri ẹmọ kiri àwọn sàárẹ̀ àwọn èèyàn káàkiri ẹmọ kiri sàárẹ̀ àwọn ẹni ọlọ́run kì í tàbí sọmọ pẹ́ni ọlọ́run ni wọ́n gan bó lẹ́ṣẹ̀ mà ọlọ́run ni wà látò zẹ́kú àǹfùsàkọ̀ ọlọ́run sòun ni pé ẹ̀dá kun ti rọ ọlọ́run káàmọ́ láwọn alùbáríkà kí àwọn akínníkì yìí ẹ̀bọ ọmọ tìbẹ̀ wáyé púpọ̀ jù ẹ̀bọ tìbẹ̀ wáyé kọ́lọ́n kọ́mọ́sá là wá níbi ìmọ̀ ṣẹbọ sí ọlọ́run ọba èyí tá a mọ̀ nínú ẹ̀bọ àti èyí tí a mọ̀ subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Assalamu alaikum wa rahmatullah. Please explain about them and Muslims. What? Then and Muslims. Hmm? Dead. Okay. And Muslims. Okay. Now, oronipa nípa irun tí máa sọ pé ó wà nínú nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó pa wá láṣẹ pé ká fi kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ pé ká fi ṣòkòtò kalẹ̀ pé ká méjì kọ́ máa kọjá kókó ẹ̀ṣẹ̀ wa pé ká méjì kọ́ máa dé kókó ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló pa wá láṣẹ pé kí àwọn obìnrin wa kan lọ hijab bẹ́ẹ̀ ló pa wá láṣẹ kí àwọn obìnrin wa kan lọ niqab bẹ́ẹ̀ ló pa wá láṣẹ ká má fi ọwọ́ sí jẹun ọ̀tún ní ká so bẹ́ẹ̀ ló pa wá láṣẹ ipe tí a bá sín ká ṣe alhamdulillah so bí àwọn àṣẹ anabi sallallahu alayhi wa sallam ó ṣe pọ̀ lóríṣiríṣiríṣiríṣi nù bẹ́ẹ̀ ló pa wá láṣẹ ìkálá farada ká ní sùúrù ká ní àmúmára bẹ́ẹ̀ ló pa wá láṣẹ bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló pa wá láṣẹ ká yàwọ́ ká máa ná ká máa yà hun bẹ́ẹ̀ ni àwọn àṣẹ anabi pọ̀ tọ́lẹ́lẹ́ mi lè ní ẹ̀ wọ́n mọ̀jọ́ lọ́rùngbọ̀n lọ́rùngbọ̀n lọ́rùngbọ̀n náà lọ sọ́lọ́rùngbọ̀n nìkan níbẹ̀ nù súnà ni súnà pọ̀ so bẹ́ẹ̀ lànàbí wa pàṣẹ ìfirungbọ̀n yìí náà anabi ni wọ́n fìrù lẹ́hà ẹ fìrungbọ̀n kalẹ̀ ibòmí ó ní ẹ̀fọ́ lẹ́hà ẹ fìrungbọ̀n kalẹ̀ àmọ́ wà kọ́ sírú àṣàwárìbà àwọn irun imú tòkè yìí òun ni anabi ni kẹ́ẹ̀ máa wá dínkù kẹ́ẹ̀ máa gé ẹ̀wùn tó fẹ́ ká gé nu ìdí ọ̀fẹ́ ká fọwọ́ kàn náà lọ sọ fún wa o ẹ má fọwọ́ kàn gbà ẹ fọwọ́ kàn irun mú òun ni pé gé ìtọ́fẹ́ ká ṣe nu sọ sunna nabi ni tábà ń sọ pé irùngbọ̀n ó bẹ̀rẹ̀ láti ibi ìdẹ̀tí tó dé gbogbo tí ń jẹ́ ìsàlẹ̀ àgbọ̀n tó kárí ìdẹ̀tí kejì náà ni àdámọ̀ ọba ni àdámọ̀ ìjọ́mi ènìyàn ni náà ni ẹ dẹ́nu ni ẹ lé nínú gbọ̀n lọ́mọ lẹ́lẹ́ gbọ̀n ní ọ̀dọ̀ kékeré kọ́mọ tí ju ọmọ ọdún mẹta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún méje ẹ̀ lérí yóò dé stage kan rí ibi ah, ń jáde so ló pé nature ni kì í ṣe pé bóyá tó ní àmọ́tí ah, ah, wá ní máa hádànù nature ni kódà jíjáde lè fi ni anabi tó wá ń yan anabi ní khaliful yahudi wan nasara ẹ tako ẹ yapa ẹ yapa ẹ̀yin ọkùnrin ẹ yapa sáwọn yahudi àtàwọn nasara ẹ máa fi irun gbọ̀n kalẹ̀ ẹ máa wá gé irun mú àwọn yahudi àtàwọn nasara àwọn táwọn bá fi irun kọ̀ọ̀kan kalẹ̀ ó tó fi irun múlẹ̀ ṣìkìtì àbí káfá àrùn gbàgbé fi irun múlẹ̀ ṣìkìtì anabi ní ẹ má jọ wọn. bákan náà Aisha ó ní mímọ́ fún ọlọ́wọ́n ọba bá tó ṣe kóhun ló ṣe pẹ̀lú irùngbọ̀n ó ṣe ọkùnrin lọ́sọ̀ pẹ̀lú irùngbọ̀n tó ní pé kíní yìí gbogbo ohun tí ànábì bá paláṣẹ tí yẹn bá ń tẹ̀lé yọ́n máa gba aládàá ni gbogbo ohun tí ànábì bá paláṣẹ tí yẹn ò bá ṣe yọ́n máa gbẹ̀ṣẹ̀ yọ́n máa gba ẹ̀ṣẹ̀ kọ́lọ́mọ́sálà wa wallahu a'lam náà. bákan náà bákan náà wàhálà kọjá ti sọ̀rọ̀ please ẹ̀ nínú suratul jumu'ah àbí fa idha qudiyatis salatu fantashiru fil ard wabtagu min fadlillahi wadhkurullaha kathiran la'allakum tuflihun ọlọ́ọ̀bá ní tábà ti parí ìrun jimá fantashiru fil ardi ẹ̀fọ́nká sórílẹ̀ ayé wabtagu min fadlillah ẹ̀ wá jíjẹ múmu lọ nínú ọlá ọlọ́wọ́n ọba wadhkurullaha kẹsàn-án rántí ọlọ́run kathiran ní ìrántí tó pọ̀ la'allakum tuflihun kẹbàlẹ́jẹ́ni tí tí ó so àyà yìí ndí ń sàlàyé náà ni pé tí wọn bá parí jùmọ̀ à jùmọ̀ dìstọ́pù iṣẹ́ rẹ o jùmọ̀ dìstọ́pù iṣẹ́ so tó a pé wọ́n tó bá wù pé ọkàn wúwo kó sinmi àmọ́ kọ́ ni ah ah ẹ̀yin tó ń lọ ọjà lónìí jimá ah ah irú èwo ni a ní ah irọ́ o kò ṣe ní tí ọ̀dà o torí pé kíni lẹ́yìn náà kì í ṣe pé dandan kẹgbọ́n tọ́lọ́ ń gbin ni wọ́n ìdá kúrò yàtọ̀ sọ́lá fáńtẹ́sìrú fìlà dandan oníkẹ́ lọ sí kẹlọ kẹ jáde kó ń jímọ̀ kẹ wábò mi gbà lọ àà wọ́n tó bá wù ọ pé yín sì wà ní mọ́ṣáláṣí ṣe tó burú mbẹ́ torí irú àwọn yẹnì amúrù yìí amúrù yẹnì ìbá ṣínà máa ń pè kí tó bá fẹ́ padà síbi ọjà rẹ bá sì wù náà o lè wà ní mọ́ṣáláṣí ọ wá ní wadhkurullaha kathira ẹran tí ọlọ́run kọ́ pọ̀ ẹlòmíì máa ń rò pé eléyìí òun ni ẹ̀hà ilé alátàwọn máa ń lọ kìí sòun tó tó apó òun ni àwọn sọ̀hábà wọ́n practice rẹ̀ táàrí wọ́n practice rẹ̀ dáadáa táàrí tó wọ́n bá ti kíjì mọ̀ tán. tó máa tó máa tó máa tó máa tó máa tó máa rìn lọ́tọ́ àwọn àrí wọn padà wá fojú sáyè kan fún abẹ́rẹ́ ayílálá fún abẹ́rẹ́ rẹ̀ kò sẹ́ńtì síbẹ̀ nù wọn sùgìrá kùbùrá yàtọ̀ àbámadínà ọ̀nà kùbùrá kọ̀ kàdìjáni <laughs> so kò sí anabi ṣe léyìí àwọn sábì ṣe àwọn tábì ṣe ó ti wọn náà bá fẹ́ ṣe ọ́ àdàníyàn àbí gbẹ̀nàgbẹ́tù àtàkárọ̀bà ilé bìtìláwátì àtikáàrù kòbùrá ẹ̀ eh, alátọ̀lé káàdì abdulkadir jìláàrí ẹ̀hẹ́n ó ti rí tẹ́ńtọ́ ń tẹ̀lé báwọn wọn lóye alátọ̀lé káàdì ahmada tìjáni ó ti rí tẹ́ńtọ́ ń tẹ̀lé báwọn ojú ọ̀nà ó ní ọlọ́run fẹ́ ṣe kòbùrá yìí ojú ọ̀nà ti abdulkadir mo fẹ́ tọ̀ fi ṣe o ojú ọ̀nà ti ti ahmada tìjáni mo fẹ́ fi ṣe o tó ti rí pé tànúbì ni wọ́n náà dákọ̀ torí pé wọ́n náà ti finish ara rẹ̀ báwọn ó fi bídíà ó fi finish yìí bídíà tó rà níyàn lásán gan bídíà ni kọ́dà so òun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó fi mọ̀ pé kì í ṣe nítorí wọn bá ń wínà fásitì lọ ẹ̀ka fìlà ara àwọn àti káàtì yẹn máa ń ṣe anabi sọlọ sọlọ ní pé níjọ jimá ẹ máa jẹ kí a sèkìrò alẹ́ yìí àsọlá ẹ máa jẹ kí a sàlátù ọ̀pọ̀ lẹ́yìn àwọn àti káàtì yẹn máa ń ṣe níjọ suratul kahf ọlẹ́rì kì í ṣe tọ́ yìí ọlẹ́rì adé sọ̀hìn ni sòun ni pé kéèyàn kà ara àwọn àtikáàrù wadhkurullaha kathira ara àwọn àtikáàrù tó tó pọ̀ tọ́lọ̀ ní ká ṣe nù so wallahu a'lam náà. assalamu alaikum. wa alaikum assalam. ìbéèrè lọ báyìí tí a bá rí ẹbọ ní àyíká tí wọ́n gbé sí tí wọ́n sì fi owó sí àti àwọn oúnjẹ tó jẹ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí epo pa ẹni iyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè tó tó bá wù fún wa. ẹ ṣẹ́rí kò kò bá mu kí wọ́n máa gbérù nǹkan bá wọn torí wọ́n kọ́ ló ní wọ́n kọ́ ló ní èèyàn mú nǹkan ní nǹkan sotí gbogbo yín bá filẹ̀ tẹ́nìkan kò débẹ̀ yóò ba nǹkan rẹ̀ yóò rí pé àti ní mo ṣe rí àti kò gbà nígbà tí wọ́n bá kó kí ló ń kó ẹwọ́ ẹbọ fún kí ló ń kó fún wọn ò ní fowó gidi sí gan ó jẹ́ àjà tí náà ni so òun ni pé kí wọ́n má débẹ̀ ọ́ lẹ́yìn náà wà ní ìgbà míì ṣàyàtìn olè wà láì èṣù lè dìmọ́ kíní hùn tí àwọn èṣù dìmọ́ tí wàá di pé wọn lè fọwọ́ ara kó nǹkan kí nǹkan lára ẹ̀ bọ́ sódà kí wọ́n bá ti di kó ń bẹ́ kí ló ń wá ń bẹ́ so kí ló wá ó ti ẹ̀bùrú wọn orí nǹkan lítà gbogbo lẹ́nu tó máa jó tí wọ́n máa kó nǹkan lítà ah so bá mu o so kọ́ kó kó sàmù fún wa wallahu a'lam. salaamu alaykum salaamu alaykum salaam. ẹ dákun ọ̀nà mẹ́rin ni àdìsọ yìí fi sí. bákan náà lẹ́yìn àwọn sọ̀hábà àwọn wo ni wọ́n tún lè gba àdìsí wa tí sọ fún sọ̀mù mi. nam hadith ọlọ́run pé adé kan ní adé sọ̀ṣẹ́ òwe dáàtì yìí wọ́n sọ̀ṣẹ́ òwò ẹni bí ọ̀bẹ̀rẹ̀ ìrì tó ọ̀nà tí adé sọ̀ṣẹ́ tó pín sínú tó bá kan náà nínú kọ̀bẹ́lì adé sọ̀ṣẹ́ náà ni adé sọ̀ hasan náà wà tó yẹn ní pé lára àdéṣù tí a lò tá a gbà pé adé sọ̀ṣẹ́ ni tó pé ìtọ́láàkù rẹ̀ ni ẹni pé kọ́tà ń pè ńlọ́kàn yàtọ̀ sọ̀rọ̀ kó jẹ́ pé májẹ̀mú kan díẹ̀ ó dínkù sí májẹ̀mú ti sọ̀ṣẹ́ so àwọn ọ̀nà tí adé sahih pín sínú tó tábà ń sọ pé àwọn oníyọ̀gbà hadith wa àwọn kọ́nà gbogbo hadith wa kọ́nà wà látọ̀dọ̀ àwọn sahaba tọ́lá ń gbà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam àkíní yìí méjì lórí tó bóyá adé sahih àbí kò kìí ṣe sahih so nínú àwọn tabi'in níbẹ̀ ni wọ́n ti máa rí pé lágbájá fíkọ̀ ni lágbájá òfin ṣe fíkọ̀ bóyá ó ní ìhànkà mú ọfúyẹ́ díẹ̀ àbí kó fúyẹ́ sọ irú ẹni wo àwọn nǹkan tí tó hadith annabi sallallahu alaihi wasallam kódà alẹ́gbọ́ hadith mi kọjá pé ó lè tó ìpele bí orúkọ mẹ́wàá tó ti ní sanad ẹni pé tí chain of narration bá ti link mọ́ra wọn tó link tó pẹ́ sí ẹ check gbogbo ẹ pé ṣùkọ́ọ̀tù ní gbogbo àwọn tí wọ́n wà níbi ọ̀rọ̀ yìí tó hadith annabi ní ọmọdé tó fi dé orí النبي صلى الله عليه وسلم نعم والله أعلم السلام عليكم وعليكم السلام ẹlọ́kùnrin ṣé alẹ́kùnrin lẹ́yìn náà kí ó máa ń wo yìí pẹ̀. ẹni tí bá ń wo ìpẹ́ tó dá wa lójú pé ìpẹ́ ni wò yìí tí ẹ sì sọ fún a kí wọn kí n lọ irú ẹni o tó dá Ànábì sallallahu alaihi wasallam àdéhùn tó kílẹ̀ àmì ànábì ni ẹni tó bá ń wo ìpẹ́ ń tọ̀ ń pàkọ́dé ashraka ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi bá ń wòye tí bá ń yẹ nǹkan wò níbi ni wọ́n yà mí ni wà kọ́ ti kẹfàrọ̀ mọ́ ń tàkà hànà àwòtòkò yìnyínlẹ̀ òun fà ti kẹfàrọ̀ ẹni tó bá ń wuṣẹ́ àbí wọ́n ń wuṣẹ́ fún òun ní ma lọ lè ń bá àwọn èèyàn káàkiri pé bá mi wuṣẹ́ bá mi ni ẹ bọ́ náà lẹ́ ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba sórí ẹni yẹn tó wáyé kó wa ní ìmáàmù àti ẹni padà ibòmíì lẹ́yìn tí wọ́n bá mọ̀ tí kò kí ń ṣe irú ìwà pálapàla báyìí náà. oníkàwé tó ń pe kí ni wípé tá a bá rí ẹnìkan tó sọ wípé lábẹ́lẹ́ máa lọ sí ibìkan ní báyìí lọ́la tí ẹni náà wá lọ tí wọ́n jẹ́ ọlọ́run wípé wọ́n kú tí a sì rí wípé ẹni tó sọ nǹkan yìí pèsè ẹni tí máa ń wọṣẹ́ tàbí tó bá ti tó bá ti ẹ̀wọ̀ṣẹ́ gan-an kí ni ìdájọ́ ewu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sí ẹni tó kú. ẹnì yẹn ní kó má lọ àbí. ó ní yóò lọ bìkan ó wá lọ ó ní yóò lọ bìkan làwọn ará lọ bẹ. ọ̀rọ̀ yẹn òkìlà bóyá ó ní kó má lọ ní àbá pè. ó ní ó ní yóò lọ bẹ̀rẹ̀ sọ ó ní. ó ní yóò lọ ó wá lọ ó wá lọ. ó ní yóò lọ ó wá lọ ó wá kú àti òrùkùtù olúbẹ̀rẹ̀ yìí àbíwáyé ló ń balẹ̀ tó ń sàlàyé rẹ̀ fún mi dáadáa. ìdí ó rọrùn ìdí ó rọrùn ni pé ọ máa lọ ìtọ̀ fẹ́ lọ lọ́la yìí ọ wa lọ ọ wa kú ìtọ̀ fẹ́ da ìtọ̀ fẹ́ mú ọ̀rọ̀ yẹn. so kẹ́nìkan sọ bẹ́ẹ̀ fún yàn pé máa lọ ibìkan pé tọ́ bá lọ ọ la zẹ́ǹtì tí yẹn bá ní ọmọ lọ ibìkan kọ́ wa lọ nítorí dáa jù gan nù kọ́ lọ pé ń lọ sẹ́lẹ̀ tó kú tó bá lọ tó bá kú àsìkò tọ́lọ̀ ló kú nù lẹ́kọ́lẹ̀ ọmọdé àjàlù fún kálukú ti lásìkò tiẹ̀ ìdájá àjàlù ha tásìkò yẹn bá dé láìsẹ̀ pé nínú sáà àjàmọ́ láìsẹ̀ pé kò ní lé ìṣẹ́jú kò sí ní bí kódà sẹ́ni wọn bá ń sọ fún ọ pé má lọ èkó tó fẹ́ lọ yìí tó o bá lọ tó o bá ti ń dọ̀yọ̀ náà ló kú o sì dọ̀yọ̀ lóòótọ́ o sì kú lóòótọ́ ẹni sì kú wàláì kí ó tọrọ lébẹ́ ni pé òpùrọ́ ni ọ́ ó ṣe kóńgẹ́ ni ó ṣe kóńgẹ́ ni eré ibú tó kàn sí náà ló ṣe kóńgẹ́ rẹ̀ bó ṣe gbọdọ̀ rí fún wa nù bí imáni ṣe gbọdọ̀ rí nù kẹ́nìkan á ní má lọ wá ní ah èmi náà ní lọ o ti ṣe ń tẹ́ ń pè ní ẹ̀nẹ̀ àtàṣáwùm náà ń pẹ̀lú nǹkan báwọn àbí tàtọ́ tàṣáwùm àti tó tó bá fẹ́ lọ nìkan tó bá ti oní tíráàbù lọ lọ́rọ̀ lọ́rẹ́ tọ́lọ́ bá ní oṣù oní oṣù ọ tọ́lọ́ bá ní oníṣẹ́ kò ní sí ọ ṣùgbọ́n lọ́wọ́ àìlọ́ yìí wọ́n sì tó mọ̀ pé nìyẹn ọlọ́run kan ni bí wọ́n wí fún aa ah, ah, kai ọ̀yìn ní ọlọ́run sọ fún ní ọlọ́run wọlé sọ fún ẹni èṣù tó ń tọ̀hún èṣù súnmọ́ tọ̀hún náà. asalaamualeykum wa rahmatulah. ìgbésẹ̀ ẹ̀kẹta nínú bí ẹ̀yẹ ìsọ́nà ló fọ́ at the time another salah, how does the person want to pay the whole salah? tẹ́ni yẹn bá fẹ́ kí zoro nàá sì kán kí alásàrè lọ́wọ́ kó bá wọn jọyìn kó kí alásàrè kó wọn sì lánìyàn lẹ́nu pé zoro ló ń kí wọn bá kálásàrè tán kó dìde padà kó ṣe kí ni kó kálásàrè tiẹ̀ náà so ó ti kojú báwọn náà lọ tí wọ́n lọ wà. asalaamualeykum. ṣẹlá kò sọ bí a bá a sọ ma bá a nínú ìsìlámù. kò sí tó ń jẹ bẹ́ẹ̀. من يعني يعني الإمام مالك هنا من أحدث بدعة ورآها حسن وقد زعم وقد زعم أن محمدا خان الرسالة ẹni tó bá dá bídíà kankalẹ̀ tó wá ń sọ pé bídíà yìí dáa níta ni yẹn ń sọ ni pé jàmbá là nàbì pé n tó dáa yìí wà nàbì ò sì kọ́ wa jàmbá ni ọ́ sẹ́ni pé kéde ń lágbà ọ̀dà kankalẹ̀ ó tó wá ń pè kọ́ dáa bídíà ọ̀ wá ń sọ kọ́ dáa fún bídíà ti fẹ́ dáa kullu bid'atin dalalah gbogbo dalalah ni ó lè wá jẹ́ bídíà kékeré ó lè jẹ́ bídíà lálá ó lè jẹ́ ìdí ọ̀sán di kẹfìrí ó lè jẹ́ ìdí ọ̀sán yẹn di ẹlẹ́ṣẹ̀ tó bídíà ni wallahu a'lam. asalaamualeykum. wa aleykum salaam. ìbéèrè yorùbá yìí ṣe only the prophet Abu Bakr can we name a non-prophet Mubarak ọ̀kẹ́ kò sí mubarak nínú ọkọ̀ anabi sallallahu alaihi wasallam ntí mo ń sọ ní pé ọlọ́run bá ṣe ní ẹni àlùbáríkà tó tí yẹn bá sọ ọmọ bẹ́ẹ̀ tó yẹ pé alfa'al bí mubarakun ọmọ tí ó lọ àlùbáríkà kò sí tó burú ń bẹ̀ mubarak kò sí tó abdullahi ibn mubarak kọ́ra àwọn sàdá tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ nú àwọn tó jẹ́ àwọn salaf abdullahi ibn mubarak so kò sí tó burú ń bẹ̀ so wallahu a'lam naam. السلام عليكم وعليكم السلام انا كنا سلام صحابه وما نشوف تسكينه سلام سلام تشريع نعم اه صحابه انت اللي صاني في صحابه وكين ستشريع وكين ستشريع اما اما خلفاء راشدون النبي صلى الله عليه وسلم قني وعليكم بسنتي وسنة الخلفاء الراشدون المهديين الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ اجتهاد نلا وصحابة ما نشي بين التابعين اجتهاد ما نشي so tó bá sì wà muwafiq ní pé tó bá ṣe kò ń gẹ́ yóò jẹ́ ara ẹ̀sìn wa náà nù tó bá ṣe kò ń gẹ́ wọ́n sì gba aládá lérí ẹ̀ tó bá ṣe kò ń gẹ́ ọlọ́wọ́n bó ṣàforíjì fún wa torí pé anábì ní ìsà اجتهد الحاكم فأصاب فله أجر وإذا اجتهد فأخطأ فله أجر واحد من لا دا يوكا so ṣẹ́rí ti ń dààmú àwọn ènìyàn òun ló ní pé téèyàn bá ti ń gbọ́ ìgbọ́kúgbọ̀ yóò wá rí ìrúkúrò tọ́mọ wá béèrè ìgbékúbe ẹ lè rí ẹnìkan gbúrú àwọn ọ̀rọ̀ báyìí bí ọ̀rọ̀ ìfẹ́fẹ́ fi yẹ̀ yí àwọn sàádé ni ìsọ̀hábí òní nǹkan kan tó lè ṣe inú ẹ̀sìn yìí kọ́ra àwọn sọ̀hábí àwọn onílẹ̀ lè ṣe inú ẹ̀sìn yìí ń ah, bọ́ ló fi àdísì wa alaykum bi sunnati sunnatil khulafa rashidin lẹ́yìn náà nínú Muwatta ibn eh, Umar radiyallahu anhu níjọ́ kan ló lọ sí travel àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wà pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tó lọ jí Ọ wá fọ aṣọ yẹn ọ̀kan náà sọ àbáwọn sọ pé Umar ó ti aṣọ rẹ yìí ó ni a á ìní parọ́ rẹ̀ ó ní láwùgà yíyá tòhu làṣọ́ra sunna mẹnumú àpọ̀ ń tí ń bẹ́ẹ̀ lé yí padà yóò ti sunna ìrìn pé tí ń bẹ́ẹ̀ lé change pé bá ti ó sì wà nú náà. tó sẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ dandan yóò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tàbífìrí ni ké kọ́dà ta sọ́ọ́bà wọn lè ṣe sírì wọn lè ṣe ṣírì ẹ̀rọ nígbà wà lè ṣe ṣírì àmọ́ sí àwọn sọ́ọ́bà sí wọ́n ní wọ́n dé wọ́n lè ṣe ìtìhádì àbí wọ́n lè ṣe ìtìhádì sẹ́rù ìtìhádì náà ni Umaru náà ṣe tó rẹ̀ pọ̀ gan ọ̀gá máa kó rọ́wá ọ̀rọ̀ tí ò yí ọ tó ha ibnu umar wa ni ah eh, ana akul lakum kini ka wata kunna umar haratu tatalukun ọ̀rọ̀ ń dá ń sọ ọ̀gbọ́yé ní tí umar fẹ́ káwọn èèyàn kan mọ̀ pé mùsùlùmí ti pọ̀ kí ẹrù balẹ̀ máa bá àwọn kèfèrí lóbi wọn tó fáwọn èèyàn pé máa ṣe yìí kò hajj tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wa ń tàmátò wa kẹrọ́nù wa ó wá ní ẹ̀yìn yẹn mọ̀ sí ma torí pé kí n tẹ́ bá ṣe tàmátò ẹ̀kan péré lẹ́wàá sí sí sínú hajj sínú haram àwọn tẹ́ bá ṣe ìfúrọ́dù ẹ kọ̀kọ́ ṣe umra lọ́tọ̀ tó bá tó yàtọ̀ wá tó dá ẹ tó ṣe ìfúrọ́dù hajj ẹ tó wá sí inú kaaba lọ́tọ̀ wọn àdìgbé ah, ara àwọn kan lóní wọn kọ wá pé ti mu atọ́rọ̀ àwọn kan lóní wọn kọ wá pé ti mu ìṣèhádìí tí wọ́n máa ń ṣe lẹ́yìn tó ń bá yí ọ wọ́n mọ̀ ń sọ ọmọ so ní mo fi lákèsí lè rẹ̀ ni pé àwọn mọ̀nàkọ́ṣà ta ṣe ní ní ọjà ń gbà wọn ọlọ́wọ́n alẹ́ kí n gbọ́ lẹ́nu mẹ́ta yìí so máa rí kí n tẹnu ń tẹnu mọ́ pé ata sàhábà wọn lè ṣe akata anabi wọn lè ṣe òfin ọ sani ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́tà anabi sallallahu alaihi wasallam wọn lọ́wọ́ fòfin rántí wa sọlọ́n sọ kalẹ̀ wá ni. والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت よろしくお願いします。